ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ́ gbogbo ibi tí wọ́n ti ń wò mí. wọ́n ní obìnrin ni ẹ tó bá fi lè ní ọlọ́run ẹlẹ́ẹ̀kejì your parents àwọn tún ní ọlọ́run ẹ̀kejì ṣọwárí ẹlẹ́ẹ̀kẹta òun ni ọkọ ẹ ọkọ ẹ ni ọlọ́run ẹ àṣẹ tí bàbá ẹ tó lè pa fún ẹ tó bá wà nínú ọkọ ó yàtọ̀ sí àṣẹ tọkọ ẹ máa pa fún ẹ tó bá wà nílé ọkọ tí ìyá ẹ bá ránṣẹ́ pè ẹ́ àbí bàbá ẹ ránṣẹ́ pè ẹ́ ẹ̀tọ́ wọn ni kí wọ́n pe ọkọ ẹ pé jọ jẹ́ kí lágbájá wá tí wọn bá lè lè pọkọ ẹ tí wọ́n pè ẹ́ pé mo fẹ́ rí ẹ ẹ̀tọ́ ẹ ni kò pè wọ́n padà nígbà tọkọ ẹ bá dé so ọkọ ẹ di aláṣẹ ọkọ tó fẹ́ yàwó níṣu lọ́kà ni mi ò sọ ọkọ ló ṣì o aláṣẹ ló jẹ́ bàbá ẹ aláṣẹ ni bọ̀tọ̀kọ́ tún wá tún yàtọ̀ bí bàbá ẹ ṣe ní àṣẹ lé ẹ lórí ó ti yàtọ̀ sí bí ọkọ ẹ ṣe láṣẹ lé ẹ lórí ilé ọlá dára lóòótọ́ nígbà tí kábíyèsí bàbá ọ̀jájá fẹ́ fẹ́ lédì yìí ní olórí Naomi wọ́n lè ti gbàgbé àwọn nǹkan tó ti tó ti gbọ́ sẹ́yìn nípa wọn pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kó lè dá báyìí bàbá yẹn wá wò pé ọmọdé ó tún lẹ́sìn á máa bá mi fàdúrà jagun bàbá wá pè é mọ́ra ó fẹ́ ẹ nígbà yẹn ṣe ẹ̀rù ń gbà yẹn ni ṣe ẹ̀ mọ̀ wípé ọmọdé ni bàbá yẹn wá wò pé wo tó o bá ní ogun ológun nìyẹn àwọn èèyàn funny girl wọn tó kún orí cyber space yìí wọn ò fẹ́ wọn ò tọrọ tọ́bárẹ́ni tó ń sòótọ́ ọ̀rọ̀ gan wọn ò ní dúró ń bẹ̀ wọn ò ní yà ń wọn á lọ síbòmí bọ̀ lórí péèjì yìí àwa máa sòótọ́ ọ̀rọ̀ fún yín ṣó ti yé yín ní àkọ́kọ́ olórí Naomi ni mo kọ́ fẹ́ bá sọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin fans wọn pátápátá àtẹ̀yin tẹ́ ẹ mọ̀rọ̀ sọ àtẹ̀yin tẹ́ ẹ mọ̀rọ̀ gbé kalẹ̀ I want you to understand me clearly kí n tó wá bọ́ sí ọ̀dọ̀ aya afford ẹ jẹ́ ká mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan because I'm still coming back for another show Tani ni ilé ọlá òun bí sísá mi kan ṣe sọ wọ́n ní ta ilé ọlá tí kò hùn tanilé ọlá òun ọ̀la níyọnu tanilé ọlá òun àbá olórí Naomi délé we knows that it's not easy kí olórí Naomi tó bí ọmọ ọwọ́ ẹ̀ gan ó máa ní ìtọ́jú ẹ̀ rí àmọ́ táwọn èèyàn bá bọ́ sórí cyber space yìí dáná ní olórí Naomi o padà sílé ọkọ ẹ ṣẹlẹ̀ bóyá wọ́n ètì ẹ̀ <laughs> only experience the best teacher ẹlòmíì máa rìn kiri tí ò tí rẹ̀ ní gbé sílẹ̀ ìwọ tó o bá fẹ́ ṣakọ tó bá ṣì wà ní twenty twenty five thirty five àpò ẹ̀gùn ò tí lè pọ̀ náà tó o bá tiẹ̀ ti bímọ kan o sì lè máa ṣakọ àbò bímọ méjì as a single mother ẹ máa ráwọn single mother míì tó jẹ́ wípé wọ́n á bímọ méjì tó yẹ kán fèsì wọn àti náà wọ́n love up irú single mother ló lè fọkùnrin ṣakọ ẹni tó bá single tí ò bímọ tí ò ṣe anything tó fi wọ forty eight thirty five èyí tó bá rí ló wọn máa jẹ tó bá yá á ní kíkan ṣàwa ni kò ní ní choice kò ní select mọ́ gbogbo nǹkan tá a bá ń sọ lórí platform yìí ẹ jẹ́ ká máa fi kọ́gbọ́n ni it's not because we want to bring someone down kò ń ṣe pa fẹ́ bó èèyàn kan sílẹ̀ nígbà tí olórí Naomi tó fi ọba nígbà tí wọ́n ń gé obì jẹ ah kábíyèsí ẹ gé obì jẹ wọ́n ṣàdúrà ẹ gé fúyàwó yín náà Naomi máa gé jẹ nígbà tí wọ́n ṣàdúrà tán ní ó yá o ọba wa ẹgọ́rógbó jẹ <laughs> Naomi má gbà lọ́wọ́ kábíyèsí yóò má gọ́rógbó jẹ ṣé ẹ mọ̀ pé covenant ni kẹ́ tó wá sọ̀rọ̀ ọmọ tọkùnrin ò bá tí kọ obìnrin kò easy láti let go ìwọ náà tó jẹ́ wípé wọ́n ní kó o má fi ọkọ̀ iná ní irùpẹ̀ ni dọ̀ṣọ́ ti jókòó lé irùpẹ̀ náà ṣé star yẹn ti wá bára yín mọ̀ that is why I hate it sometimes pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé iná lèèyàn kan ìràwọ̀ ọ̀nà ni ìràwọ̀ omi ni wọn ò lè fẹ́ra wọn ẹ̀ separate wọn planet tí wọ́n fi dá not because of ìràwọ̀ is spiritual power fún wọn fún ara ẹ àti star tó fẹ́ gbé wálé ayé wọn ò sọ wípé láti match ara yín òyìnbó ń fẹ́ra wọn ni kò sí kan tó kọ òyìnbó tó ṣe gbogbo star yìí jáde tí wọ́n gbé jáde as science nínú science wọn ò wò wípé kí lágbájá lè fẹ́ra wọn wọn ń fẹ́ra wọn lọ nítorí ìlú tó dáa ni tí ìlú bá dáa ṣé màmá wò pé nìkan ò bára wọn mu. ìwọ tó wá fẹ́ni tẹ́ pé star ẹ match ṣé o ti jókòó ń bẹ̀ ṣé ńgbà tí Naomi fẹ́ fẹ́ kábíyèsí ṣé wọn mọ star wọn ni ṣé o ti jókòó ń bẹ̀. ìwọ tán bí sí abẹ́ ìràwọ̀ iná ní destiny àbíbi tó o ti ṣẹ̀ by spiritual ọmọ omi ni ẹ́ ìwọ tí wọ́n bí nínú igi ọ̀rọ̀ igi ọ̀rọ̀ ìdí ìrókò by style ó lọ fẹ́ bóyá iná ìwọ tó jẹ́ pé ìjímèrè ní ẹ bàbá ọ̀bọ o dẹ̀ rí ilé ìdílé tó ti ń tọ̀ gẹ̀dẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ tó yẹ kó máa bu ọ̀bọ jẹ ìjímèrè ẹlòmíì wà tó yẹ pé ọ̀bọ ni ọ̀bọ lẹlòmíì ìjímèrè bàbá ọ̀bọ ọba ọ̀bọ ni wọ́n wọ́n bá ṣe rí wọn àti mọ̀ pé ìdílé ibẹ̀ náà ti ṣẹ̀ wá wọn lọ́wọ́ á wá dá ẹ mọ́bi tó ti ń ta ọ̀gẹ̀dẹ̀ tó yẹ kó yẹ máa jẹ mọ̀ láì ń bẹ̀ wọ́n níná lẹ nìkan wọ́n lómi ni many many things tí mo ti rí gan even àwọn tó ń pè ní iná tó jẹ́ aries yìí àwọn náà máa ń gentle jù lé ọkọ wọ́n ṣe iná tó nǹkan tí wọ́n fi orí wọn là ọkùnrin obìnrin mi tó jẹ́ omi àbí iná lọ obìnrin àbí omi ni ọkùnrin mi kò lè stand yẹn sùúrù tẹ́lòmíì máa ń fi ara dà nílé ọkọ ní àwọn tí wọ́n gbá ìràwọ̀ iná wá iná ni o iná a máa pògó ẹni ẹnìkan tẹ̀ sọ fún mi pé wọ́n fẹ́ pa òun tó ń bá fẹ́ mọ́ǹtì kan ikú ni ignorance you have your own destiny ibì kan ló ti wá ibì kan ló ti ṣẹ̀ wá o ní àkọọ́lẹ̀ titi ẹ tó o bá rìn dáadáa tí ogun ìdílé ò bá ẹ tí ò bá ẹ fira ọlọ́run ò ní ti burúkú wá bá ẹ àyànmọ́ ẹ ọkọ gidi lọ́lọ́run fún ẹ látòdì ọ̀run dáadáa yẹn náà ló máa wá bá ẹ nígbà tí ogun òbújókòó bá ń bá ọkọ jà tó báyàwó jà orí burúkú ló máa wá bá wọn. torí ojú kòkòrò ẹlòmíì ẹni tó ní tó ní figure eight style ló máa fẹ́ gbé sílẹ̀ tí ò ṣe àyànmọ́ títí ẹ̀ ó ẹni tó nídìí ẹni tó lọ́yàn ẹni tó ga tó síngbọlẹ̀ tó pọ́n yóò ni mo fẹ́ fẹ́ tí wọn bá orí wọn ẹlẹ́dàá wọn sọ̀rọ̀ tó bá yá wàhálà máa ṣẹlẹ̀ lọ́sùn lọ́sì bó bá yá wọn ní ọkọ kẹrù wọn síta jọ ṣé wọn ò rí pé ìràwọ̀ ni ó bára wọn mu ni. if you are talking about Naomi ẹ ẹ olórí Naomi because títí dọ̀la olórí Naomi lèmi ṣì máa máa pọ̀ olórí Naomi o ò lè like olórí Naomi tó mi I love her more than you you that will come and comment pé ẹ fi olórí Naomi ilé ẹjọ́ ṣáà di olórí Naomi mu ni àbí abùkẹ́ wọn jẹ ìwọ tó ń sọ̀rọ̀ yìí ni mò ń bá wí because you don't know anything. She's not the only one tí ọba fẹ́ tọ́ba ti fẹ́ tẹ́lẹ̀ tó ti kọ́ ọba rí but there's a sign there tí ọkùnrin ò bá ti yọ̀ǹda obìnrin kò síbi tó ń lọ tínú ọkàn kábíyèsí ò bá ti yọ̀ǹda Naomi pẹ̀lú ìfẹ́ tí kábíyèsí ní sí she's not going she's going nowhere think of ọjọ́ kan tó yẹ pé ọba máa máa wọlé ní nǹkan fọjọ́ tó yẹ pé òun àti ọba ti jọ jí àṣepọ̀ níwájú Ògún àbí níwájú Ọya ni àbí níwájú whatever tó ti jọ jẹ́ pọ̀ tó ti jọ fi ìfẹ́ hàn síra wọn you don't know that covenant ó máa ma tẹ̀lé wọn káàkiri ó ṣe jẹ́ pé òun nìkan lọ́wọ́ èèyàn ń dárúkọ ṣọ́bọ̀ ò tí ì fẹ́ yàn kan tẹ́lẹ̀ ní àbáwọn kan ò sínú ilé àwọn kan náà gojúra wọn lọ. ẹ wá ní ẹ ilé ẹ ò ṣe kinní kan ni you don't know before you don't know before kẹ́ ẹ tó torí sí i ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ kọ́gbọ́n this is my page kò sí fún láti láti bà èèyàn jẹ́ kò sí fún láti bà èèyàn jẹ́ kò sẹ́ni bọ́dì tí kò ní tiẹ̀ lára èmi tí mo sọ̀rọ̀ ẹ̀ mo ní tèmi náà lára but because they are celebrities that is why la ṣe fi ọ̀rọ̀ wọn kọ́gbọ́n lórí page yìí so if you think we are bullying them if you think you want to bring them down that is your own cup of tea we have to tell you the facts and the truth ilé ọlá da ó dùn kò sẹ́ni tí ò fẹ́ lé ọlá pẹ̀lú ìfọkànbalẹ̀ but you need to think wise think twice nígbà tọ́jọ́ ń múlẹ̀ tọ́jọ́ ń jẹ nǹkan wọn kiri báyìí sáà yìí múlẹ̀ ní ẹ̀yin ò mọ̀ ọkùnrin tó gé nǹkan jẹ tó wá gbé fún ọkùnrin alágbára nínú àṣẹ ìwọ náà yá a jẹ do you think it's easy so me i will not say more than that ọlọ́run kó bóníkálukú tó ilé ẹ̀ gbogbo ẹni tó dẹ̀ ń wá ọkọ náà kọ́ lọ́n kó fún ọlọ́kọ alóríire alálùbáríkà ẹni tó ń wá ya kọ́ lọ́n kó fún láya olóríire alálùbáríkà tí ara bá ń ta àwọn èèyàn pé padà sílé ọkọ ẹ they know what is out there ẹlòmíì ṣe ìrìn kiri tí ò rẹni gbé sílé ọlọ́run á ṣe dáadáa fún gbogbo àti tó lórí Naomi bá move out good for her ọlọ́run á ṣe dáadáa fún bí kábíyèsí bó ṣe ń fẹ́yàwó náà tó kọ́mọ máa kúnlé good for them it's none of our business